فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد وعليكم السلام ورحمة الله وبركاته آه، أمسى بأبي قرأتها تفسير القرآن في مثلا فيها èyí fi júmà èyí wọ́n jẹ́ máa ní àdìkàràtọ́ adébí sọ́rọ́tò rọ́ọ̀ kádà mẹ́rẹ́ jọmọ́ lọ́wọ́ kàràtọ́ adébá ayé àkàtì onílẹ̀ ayé àtẹ́sí fi kì á lulẹ̀ tábà káyán gbọ́gìdẹ́ بسم الله الرحمن الرحيم وإذا أذقنا الناس رحمة فلشوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك آيات لقوم يؤمنون السنة كرتوائي آيات 36 الله هذا تزيد هو alibebe kamuna sase yudɔyɔ alibebe lɛ alahu ki o yiyi romi bowɛ yɛyɛ ki dɛko wɛ ne mana yɔyɛ ki a dɛko mi ne mana ŋalahu dodo ŋu wa te kuran tɛ saga daa dɛ ali ebiɛnɛ kamuna sane yudɔyɔ dɛ. الله يعني وإذا أذقنا الناس tí àwọn kàṣà yọ mọ́ ọ̀nà kó wà ìdá àzákọ́nà náà sára ahmatan ayé ọ̀nà má eyi omi ọlá kàkàmúdà ọkẹrẹ bọ́ àti ìrìnàbí yọ́mà àmúdùn yọ́mà àṣà yọ́mà ọ̀hún àràmọ́ ẹ̀rẹ̀dẹ̀ bẹ́hún ọkọ̀ kì máa mọ̀ láwọn ní ọkọ̀lẹ́jẹ́ ní wa ọ̀rẹ́ kì máa mọ̀ láwọn ní iná náà ní mamudun wa amudun na yoma yomi ewa ẹnkọjọ́dé yomi yomi yomi yomi yé kùrọ̀ á sọ̀wọ́wọ́ todo lengi wevi ngbegi dai pa istiga an nakira an nakira indefinite article tole ye ni yo nyola ka mo shi rahmatan eyo tode na me yo myo ye kamuna ya myo ye bi ene do abyo ye bi ko yo ki mudungu ame yo mi ngi dai jang ki do logo rade onu bile gaji ọ̀tálàkà tútúk àyọ́mọ́ ọjọ́ ìyàwó takọjọ́ àmà nánàdọ́wà ìyàwó nẹ ẹna tọ̀bàtà bí táyà mútò gẹ̀rẹ́ yìí kọ ọlọ́pù ma tọ̀lọ́pù ọbàtà gẹ̀rẹ́ yìí ẹ̀rẹ̀ rẹ̀ yìí ìdádi mútò ọlọ́pù ma tó dá àlùbẹ́rẹ́ ka ọkọ̀ ọlá kàkọ́jọ́ dọ́wà. imdowo yonu bulade onna ko yada yuma karebu na chakote ene kitacho bata bita amoto tatine ne ki adokada unei mamuduwo ofisika ya olke yuse tabali ya gwemi gana bu ajuse kamedo kolo kekele kemi akabene kìlò lọ́kádà wíwò imamdá wíwò èsì ìwò ẹ̀wé èsì ìdẹ́ ìgbàgbọ́nà yí ìléka ọmọlá ọ́fíìsì ìléka pẹ̀ mamdá mamudu mbọ́ kíkùn táwárí anẹ̀wọ́n máa wù mọ́tò wọn mọ́ ọjẹ́lẹ̀ òwúwé kì wọ́n tàtẹ̀ ń gbogbo bẹ́ẹ̀lẹ̀ kàbọ́n àmú gbogbo ẹ̀lẹ̀ wọn dùn wọn gbọ́ ọmọ nóbìlẹ̀ Kanana na gbamuka wane arziki mutu ọlọ́pù yìí àbẹ̀kẹ́lẹ́ kì má mọ́ lọ ẹ́ kànú ọ̀fẹ́lẹ́ ìyàwó àti gìrì ó nìrí ilé kì má tọ́n kì má bẹ̀gẹ̀ ìmọ́jọ́ ṣẹun kọ́kọ́ kì dẹ́ ìyàwó wọn bó màṣá ṣe yúdomi kò sọ́jọ́ dá rẹ̀ ìṣòwò bí i à màṣẹ́ ní Pa, pa, pa, pa, pa. pati pati chane pati chane ẹ̀wọ̀n àmọ́ kọ́ọ̀bìrì mamudaji a ma ṣí a ma ṣí ní dúnmù májú yàmọ́ ká ma wá ṣí à ẹni kìdẹ́yìn àmẹ́ ogbó yíhun kì á dùn sọ kìdẹ́ má ti yé dúdú òun pè palu tèmi ní dání tó dọ̀ rẹ̀ rẹ̀ ṣàṣìkiri rí wọn àgbà boke akiri lule kamu nene da awu ruta balen ngo malu boge na lekata yoyi o ma yi o ta ma ka boge le ba keno ko ma na do amam lu abe ke akiri jaba de ke no dutu le ngo be la data amam lu ngugo ke ana ne studio de kama organize disc party party ele onye amanya ma amaleka nwụ ụnhatụ ya ụnhatụ batde ẹgaba amẹnwụ ba ojújú ojoji amẹnwụ káfíríjì ojújú ojoji èrè ònẹ ìsànà ẹ̀dàwó yíò ba ẹ̀dàwó yẹ̀wò yìí eyu ba ṣe àkọjọ mẹ́rin ni ẹnáwẹ̀ dúdú gúújú oyí tí a nẹ̀ gúújú gúrùgbùn ẹ̀hùnlẹ̀ ẹ̀rù ìkíkọjú ẹ̀dùnmú ọyún àmẹ́jú kò nẹ̀gẹ́ ìwà akẹ́dà olóòtú olóòwẹ́wà tẹ̀dọ̀ dúdú sọ̀gẹ́lẹ̀ máa wẹ̀ tí ọjọ́ amẹ́ngàmọ́ káàbìrí ẹmọ́tò yáyé o ìṣẹ̀ nana àgbọ́kọ̀ yọ́dọ̀ ẹ̀ẹ̀lẹ̀ wọ́n máa ń màdú yẹyọ mùkókò pàrúdù wọn mùkókò ní a máa kéré máa dúmọ̀ mọ́ a máa lo mọ́tò mú jù mẹ́lẹ̀ àmì ewu ojúdú òjò yìí ewu èké yóò dẹ́gbónú bilẹ̀ dẹ́bí yóò máa ìgbẹ̀lẹ̀ àjọkọ ewu èké yóò dẹ́yìn irú bàrọ̀ abẹ yíyáhún kí yíò ṣẹ̀tọ̀gọ́yún lama abẹ́gì awó kèrègú abẹ́gì awó bà abẹ́gì atìdótìdó àtàkpàlà abẹ́rì ewu yáhà e a máa mọ́tẹ́ a máa mú gógóró a máa mú igbó mọ́ bí ma má yọ àwọn ma mẹ́rin ọgọ́ ma ọ̀nà rẹ̀ bùlẹ̀ ee chọla onye ọka tọnụle na ya gide aka dị iyon wọ́n mi ọlọ́rẹ̀ dúkẹ́ yẹ kì jẹun kábíríṣà nù páyó lọ́lẹ́ ọ̀fẹ́ rí pẹ̀yàn àmà àwọn tẹ́kùnmọ́ àmọ́ àwọn gbó ma rí gbó mọ́ lọ́lẹ́ àmọ́ ti pàtí ma rí pàtí ta lọ́lẹ́ ilẹ̀ lè tẹ́wẹ̀ yá àgbàjígẹ̀ àdà àgbàjí ọgbọ̀ yóò kì ṣọ́nàwẹ́ ọ̀làwọn àdúgbẹ́ kùránì kẹ́ ayàlẹ́nà àdójẹun dẹ́ alàrámà dàbìdálò náà yàlẹ́wọ̀n wa kétíkí gbọ́nyọ̀nyọ̀ وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنقون وإذا أذقنا الناس رحمة يوم كمدون يوم يوم لك قال ليهم فرحوا بها ikpo kẹ́ẹ̀dà wíyú bá ẹ̀ẹ́dà wọlé kọjọ́ mọ́ngíyú ni ẹ̀ẹ́dà wíyí tí ètò ọ̀hẹ́ọ̀ọ́jọ́ ikpo salilẹ́ wọ̀nyìn tó síbùhùn sẹ̀yí àtùnù àkànyà ẹ̀yàpá kẹrẹ̀ bọ́ ya ọjọ́ yà kì gìrì mú àbẹ̀kọ́ gákàrí àwọn ọ ya chechọ gagen ngoma ya kẹda olẹ́yìn ẹgbọ́ gbádám kí á aksidẹ̀ntì nẹ́ final call mú kọ́dá àbẹ̀kẹ́ ń ka àbẹ̀ wọ́n wẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ kí á kẹrẹ bọ́ bí máa kọ́ dẹ̀mẹ̀ àìdí ìmọ̀ yẹun kí jàmàdọ́ ọ̀hún omi ohun ẹnẹ́gì ni ẹnẹ́gì ìbùmọ́jọ́ pẹ́ ọ̀rẹ̀lẹ̀ wọ́n lẹ́yìn dẹ̀rẹ̀ tíyàn yìí àbí mẹ́rẹ̀dù tíyàn yìí jẹun kọjọ́ bèèrè wọ́n kẹta jọmọ́ ọjọ́ ọjọ́ òbí kọjọ́ ìtàlẹ̀ òbí òbí páì ẹ̀hùn ṣe yẹ́ni ìdáhùn ya ọ̀nà tó ẹ̀lẹ́ àkú ma gbé yúyàn bí yúyàn ọjọ́ tẹ́ ma gbé yúyàn àkọọ́lẹ̀ ìkà máa dá abájọ yìí ọlẹ́mù ìkà máa dọ̀ ọ̀họ̀ kú bí i bá tí àkọ́jú ẹ̀rùn àbádọ́bádá náà ma gẹ̀rẹ̀ ẹ̀rùn kì mọ́ dúpẹ́ kẹnẹ̀kì náà ọjọ́ àti níyàn ẹ̀nà rímú òun ké ń gbó dàgú yìyà gú yìyà ọjà mọ́ tó dàgùtọ̀ àgùtọ̀ dó ọmọlẹ̀ máa dò léke tó dẹ̀hùn ìzẹ́rùn yàkọ̀nà tó mahmudu bokma gbé yúyàn gbé yúyàn ọjọ́ tẹ́ alahali kwa ọ aláhùsẹ̀ ní positive ìyà ní negative approach kò ń nẹ́pá máa dùn inuranu bie e religion ibe muna amani anga kaya do kebeli ketene oyo na kaya fitigi adu tibula la bwene ki asu pitere kija kamuda de abo e muda bi abo yo megba yola imegba ama e da bi abo ni akaye igegele ngado yiru gbe tete ni ligbe ni ẹ àlèkó ẹ̀wọ́n lèkó káàkiri ọjọ́ kíkọ́ lèkọ́ ọ̀nà ìzẹ́ ohun ìyàkọ̀nà tó ẹ̀mọ̀ alkùnú alkùnú tó èdè àárín ẹbí ẹbí ẹnẹ ìjẹ́ngà lágbàjá wá tẹ̀rẹ̀ bóbó yà níbi kùnú tó tù náà ẹgbàmẹ́ ọmọ yìí kò alkùnútù yàdò nẹ mẹ́rọ́jọ́ kùnú unu, alkùnútọ̀ bìtọ́ùn èyí dẹ́ yàdò nẹ ìyẹ̀rọ́jọ́ kùnútù ẹgọ yọ́gà kí ni ọjọ́ àdóbá ní ọjọ́ àṣọ́dúkọ̀ nà agbálẹ̀ bí ẹna

olúwe wọn mẹ́rin wọn dọ́gbà ọ̀hún ọmọ kìí sọ̀kàrà tó igbélé fún kí a ní ìjábò wa ìmú daríyàn òbí àtọ̀ rẹ̀ òbí àtọ̀ rẹ̀ àbájọ ìkú àwọn àwọn olùkọ̀ wọn dọ́gbà nana ọ̀yà máa ń ọkọ̀ wọn bu àbájọ àwọn

olúgbèrúkè kó tara mọ́ kó kọ́ alẹ́ mọ́ ya mọ́ lẹ́kọ́ ní lọ́mọ́ ìyàwó dùn mú kì kó tara mọ́ kó kó kó kọ́ alẹ́ ìzáhùn ìyàkùnà tóun àríṣìkì dún kọ́kọ́ nẹ́kù yíyẹ lélẹ̀ dàmdàm pàmò mọ́tò yìí gọ́ọ̀mẹ̀ntì kúkó sí ìzáhùn ìyàkùnà tóun tagma alẹ́ kùnú tó nẹ́májínì تدبلن الله يانه أولم يرى أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون الله يعني أولم يروا أيضا ما تجوك ما تجانك ما لك ولا ما من يروا mama manuma nini tek mama kolaman o ma seju kuma rik mama kolaman anna allah yabsutu rizqa liman yasha alawi ya farziki na badang ne ki roe don yani ki ron ki soje don yo farziki na gwada taw aku wa ngojo mna ngeju kani e o ena ko zaje la kama bu eden amani mda ngo riziki na gwada aya yìí ẹgbàkọ̀ aláwọ̀ tó wọ́n ka fìràúnà ibi súrẹ́ tó lọ kọ́fọ̀ kàbó kàlí kọ́rùnà kọ́rùnà ọ̀dọ́ kí fìràúnà ẹ̀kú kọ́rùnà ìdú kọ́rìsìkì ìdú pàmì ìbéyéhùn ìdú pàmẹ́ni yága àkùwọ́ ìhàbóyèkì máa ń yí ilẹ̀ ọmọni yáàlé ìtàlẹ́nà mísìlámà ó ti àkọ̀rún ìnáwó lẹ́gbó àgbìn ọ̀gbìn madu wa tena kiale kama vile amariwoji ni karuna amanu ba apply yake leti madi amadiwoji karuna uma ni karuna kidu pija gaole mama tabali mama tani ma o oh. alagbajia o oh. oh madawolo adìpọ̀tọ́ àbí àlèrí ayé tèkè ọlẹ́nu ìgọjọ́ tẹ́lú karùnà yìí ẹ̀rùn tẹ̀sí gẹ̀gẹ́rẹ́ ìkarùnà ọjọ́ mẹ́mẹ́jú pé parí ìkarùnà tó jí tìkọ́lọ́ pàkógbà ọjọ́ tẹ̀dẹ́ pé karùnà tó jí tìkọ́lọ́ ìnáwó lẹ́bù ọ̀gbìn ọ̀gbìn omi karùnà tẹ́nẹ́kì nù pẹ́yẹ ilé ń وقال الذين أوتوا العلم أبيك جديما هما وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن نعم وما يلقاها إلا الصابرون الله يعني ngalaha atuwolo kabo yikarona uche obegisha ile inga majatini mmalenda kile wao matawuri ngunununo na adawola waohioji pa awa waohioji pa a playa ati ale kama nuko kidohe karona kuma tibeye nguma riweji mu uche yake jide wa qala utul ilma àbí ọjọ́ ẹ̀dẹ́ máa ń máa mọ ọjọ́ màmá kọjọ́ àpòpọ̀ ẹ̀ màmá kọjọ́ mọ́kọ́dọ̀ ẹ̀ tùpẹ̀ kì í yọ ẹ̀yìn dó ẹ̀. mà á dejúrú bí kò máa dọ́la máa jì gbé yé kọ́ọ́rù nà kò máa kí òpẹ́ èèyàn papọ̀ yọ òpẹ́ mẹ́rin lè dàmú kórè kàrò nà mẹ́ mà sí ní dejúrú bí lẹ̀. mẹ́rin wọ́n yìí ó mẹ́ta bí ẹ̀wọ̀. ثواب الله خير ورمي يكون تكولي كوجو كي درمي ويك يانو ييون ويك سونبا خير يانيومي انا لمن امن من نك ميماني دوجو فقرنا دو بكي ايمان بليون نو يعني يا بو ميجونا ميجا دو والله ولون ا كوجو جكا دوجو جكو ما كي دوجو bílíọ̀nù onúrì karùn-ún na nẹ́ tẹ́kọ́ nẹ́kí nẹ́ kì í dúkwà kùmọ̀ àwọn ọ̀rọ̀ ìtàkọ́ nẹ́kí ìhìnmá ní nẹ́kí dé òpó ọjọ́ takọ́jọ́ kí dùkwà rí májá ó nẹ́ nù kẹ́dọ̀ ná yọ́gì àtúkọ́ yọ́gì dágọ́ onga oh, big ni ili milek makanga big ya dolo tabali le mani uboyi la do mo ti kwako ne noko o tan ti de ko ne gini imani no kedo no jogi anwa tarata na sokole e mun de yo ma yo mu bo ki noko o e la janga mo ne ngere ne ka ni ado mo gba un ya do ti sacrifice ẹnna ka dọmọ adọmọ yóò sacrifice olùdùgbùlùdùngún tó dẹ̀wọ̀n wọ́n ọkọ́ nẹ̀kẹ̀ mọ́tò gbẹ̀mù ní àlẹ̀kẹ̀ oyin lè gbẹ̀mù kọ́dẹ́gọ́ wọ́n yé ọjọ́ dẹ̀ tòdọ̀kẹ́lẹ̀ bó ìlú kẹ́dọ̀ lọ́jọ́ máa gbó lẹ̀ tí wọ́n kò náà nọ kọ́ máa kí ìlú gbó yí lé ó nẹ̀kí mú dẹ́nẹ́kì ìlú kẹ́dọ̀ lọ́jọ́ yà tó kọ́ yọ ẹ̀mí wá ẹ̀mú yí yìí rú òbíkì ní yí máa nìkí máa nìkí dẹ́ ìwú dọ́mọ̀ وعمل صالحا ìyàwọ́tẹ́ ní kìrátà ní ọkọ́lọ́ yẹ mọ̀mẹ̀lẹ̀tẹ́ àgbàdé ọkọ̀ yọun ọkọ́lọ́ yí ọkọ́lọ́ ìwá ọkọ́lọ́ àṣeyẹ èyí títíkí ìtìnìkì náà wé òun tán bẹ́lẹ́ntẹ́ ẹni tí máa di o de tí ó mọ́ mọ́ dẹ̀dá wàjì ìkẹ́bẹ̀rí ẹ́nẹ́gẹ̀ ọ rízìkì àmúni òtèmẹ̀ yìí lé ọ̀lẹ́ọ̀lẹ́ọ̀lẹ́ àrízìkì yìí ọwọ́ yìí ló túbọ̀ máa lò ìmọ̀ àrò ẹnẹ̀kùnmọ̀ akọ́dá ẹ̀dọ́wẹ́ yìí ìyàmú dẹ́nẹ́ kìnà ayọ́ ọ̀rọ̀ tá lè máa mú máa náà akọ̀ ẹ máa ló dá ṣokó nẹnu ìwọ̀n mọ́tọ́ kà ló tẹ́kẹ́ di zambu zaria yìí ìwọ̀n bó kà mú máa kó yí mọ́tọ̀ ọ̀dọ́kẹ́ lẹ́gẹ̀lẹ́ gúdá lóyìí ngbọ̀mẹ́ ló máa gbọ́gbọ́ ẹgbẹ́ ọ̀lẹ́ máa máa yá di zambu kọ́mẹ́ ajá nù mọ̀ ń bọ̀bọ̀ kó yá nẹ̀ ìbọn máa kà mọ́ ń mú pọ̀ ogu ke akpa ma mo kuta du yalu alu hota ha yi ma lu bodu ta mo ga katu katu katu katu ho ma lu du ma ho ma lu koda bia ma mu to tajo ma ora ama yo amba abu ko ko yi la wo pa ma ma tene ya do bo ma ti ja ma ti ja je re ene do an en ga ni ziki ki ma tu wa ni ibalu karan bi bota ko yo du ni ma da balen ẹ̀hùn kẹ́dù dìdò lẹ kẹ́nìkì àríṣìkì lẹ́yẹ pẹ́dọ̀ ọkà ẹ̀bà ẹ̀yẹ́kì jẹ́nẹ̀ tàríṣìkì lálòjú ń lò ìmọ̀ ọlọ́mọ ìmọ̀ kọ́dá bí àkùmà lóró tẹ́nì kàmàrà ẹ̀bìẹ̀kì àkẹ́kẹ́ dúró yá màdọ́kọ́ màlẹ́kú gómìnà àyàmọ́ mamdu mamdu rẹ́pẹ́lẹ́pẹ́lẹ́ ọmọ kí kọlá yà ní kíkà jẹ́ ló dẹ̀ mí máa ló máa ní kọlá yà máa ló jẹ́ kọ́dá màdé ìtírìtì ń gbógbó ní máa ló ní ọ̀gẹ̀ ní ìmúdà kọ gbógi sọ́ọ̀lá màá yá mmakó mú àgáàníkó tó dábálẹ̀ eru gbógi anárìsì kíkó nàkí ń wọ̀ ọmọ ọmọ adábáyé ó yóò ti ń ẹnẹ́ yìí máa kábálẹ̀ tánú ngoyi ya nibe korona mbegi ni imani arzi kiduma da yudo imu humano wailun thawabu eh, lahi khairu liman amana wa amila saliha urome nyonyo kiado mongene kimimani du yukole nyonyo tie agbadi uko yo imato kunina yane kinu yengo memelenu kinya urome yu bojo uyo ute ile ile shangi ile ime yado lo gene kidein ولا يلقاها تبدم دعوا يا دسكلوني الا الصابرون كده منا كل الله كما ودي منا كل لما اما كنا كل نقوم ني ابالو يا دبومان لا يا دبوما كبو كاب في في تولا تبل ما كدا ما كدا نكاتيري انا كدا تتاك انه دابو سلام ما كاو فمهدك امدو تجينا تتلالو تدين نكاك نو ابدا سلام ما كدا تتاك àmọ́dọ̀ ohun tó máa lọ abábùtá sálú ewu ẹgbọ́là ló màmá mẹ́ mọ́ òdè ilẹ̀ tí ebẹ̀ má kẹ̀nà kọ ọmọ náà ma manike kọ́la dún mọ́mdà ní ọ ló yẹ ma ẹ̀ máa kẹ̀ náà jẹ́ ẹ̀kẹ̀ nù tọ́jọ́ kí máa dẹ̀rẹ́ jọ́ dún wa. وإن تصبهم سيئة بما قدمت أيديهم akanya okere huma oyuro me kuma do ma fo iza hum yaqanatut ali mane yudo jotale kono to e ko yiwoko maroji mo bo yote ali le ma yan ya ne yudo yoyo eh awalam yara anna allaha yabthutu ar-rizqa liman yasha aide malik ma mane ene giro yoyu ya riziki bitingu ma ya riziki na kwadangu wayakọdírù ẹnàgì àrọ yíyí àríṣìkì gbítè wọn ká ní ohun ọjọ́ arìnrìnàjò tó lè dá àmọ́nà ọ̀nà àríṣìkì jẹ gbítè wọn ẹni ìwọ̀n lọ́sọ̀lá káúntìlẹ̀ ìwọ̀n àríṣìkì nágbádá wọn ẹnẹ́kàdánwọ̀ ọjọ́ ẹ̀dọ̀ ni márìṣìkì dùn ìmọ̀ ìmánì dùn ìwọ̀n márìṣìkì dùn àdínì èèyàn tẹ́ àríṣìkì ilẹ̀ àwọn tẹ̀ ìyàmá níbi ọjọ́ àlùmọ́ iya mi sahaba anibi majone anibi suleimanu anibi dauda ohete ohete yote meje arziki yote meje àwọn te arziki kojo duma nibi eh, suleimanu ngojo kan yani hago atauna fumnun awimsik هذا أطاؤنا فمن أو أمسك بغير حساب ẹ̀yàn kọjọ́ kan náà níbi suleiman bẹ́ẹ̀ mẹ́rin ni a níbi suleiman wọ́n jọ wújọ mú gòmàdínì kí a dò nẹ mẹ́rọ́jọ́ gòmàdínì ọ̀hún jọ gé kàmánánà pàmìyà ìlànà ẹwà ní màmá mi dídídí mọ́ bẹ́ẹ̀ máa fún mẹ́rẹ́ lẹ́tí wọ́n gòmàdínì egi a dò nẹ mẹ́rọ́jọ́ wà níbi suleiman ọjọ́ ni gòmàlẹ́ka dò ẹ́ kẹ́ àgáríjì kí ọkọ́ yóò tèmèyè kádúẹ́ pàyọ́ ọ̀hẹ́ yé lé kádúẹ́ àmẹ́hùn mẹ́ta yìí mọ́ kàdó aníbi fẹ́lẹ̀ máa nù yẹ́ àpapọ̀ àmẹ́hùn mẹ́ta yìí kò ń wéjú tó lè òmàyà díìnì ní ètò tó lè ó yọ adùnmọ́ mi umalero medo yi toko bohe yili lili ngoliye ni tungi mudu ma kona dum mo mi ko sojo madu raro mi ko sojo me hotu mudu iba ngoliye to atuma atofe atarije ki unga mukungu wa ni kulema ana ni ngatule inga tudu angela ma dogwe wa kiyo ingi nini ana na ọla ń bí alòlẹ̀ mílì mẹ́la ya kọjá ọmọdàbí ya kẹkẹlẹ́ lẹ́bàká mọ́lẹ̀ yẹn ya yẹ ya ma kẹlẹ́ bẹ́bọ̀ mọ́lẹ̀ àwọn yẹ yóò yẹ mọ̀ mẹ́àmà ẹ̀ẹ́dẹ̀gàdó anigi ni mọ́tò ìmútajó òun bẹ́bọ̀ ní mọ́tò náà tó bẹ́bọ̀ dé jùlẹ̀ dúdọ́gbà máa ń agbàgàmà ya kọ́ kàgàmà tání ya ti máa ma ọyà máa tọ ọ̀làmù amẹ́rí ọ̀làmù járí ìjà abìgẹ̀lẹ̀ bọ̀ àmá àmá máa tọ ọ̀làmù ọ̀làmù àti skúlù àbí káàbìrì màtí anúgbè fílẹ̀ ìmán mẹ́gẹ̀ ọjọ́ wúyọ ń kẹ́ àgẹ́gì tòdó ń ọjọ́ mẹ́ta igbó dàmá ìgbó wà amojo ngwe boda magi mukonga ni bisulema na ngojo ngoka ngani bisulema yani hadha ato una yiki dai ke lewa ngachuwa ni bisulema de from nun ene dugi redo e mola nke chwele kwe hariziki kidai tizeka iredo edu edu iredo edizeka iredo etisedeka iredo e mola ngene dugi redo au amsik iya redo yo jigbe yo ko ka kubye ne wuyu bigeri sabi ewo ni nini du ko yo aten abdu ke me ko ko ta ko yo du won bene gide do da gide won yo mo lo ene ki sona e o bo ko le ma ta ka do yo kam da to du bible ba o do bi na ma do ma ne bi sulaiman ati ogun ami yu se jama ti ogun ma de ne bi sulaiman àmọ́ ní music àti dókèrí máa ẹ̀lẹ́nà máa lè bọ́ grievous mistake ọjọ́ kí máa nẹ̀rẹ́ jù dán adó ọjọ́ mẹ́mẹ́lẹ́ ní máa kìdẹ́ أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون أكدي ولك مبوا أدونا كتيمو بك يعني إيماني نعم فآت ذا القربى حقه والمسكين وبن السبيل نعم ذلك خير للذين يريدون وجه الله نعم وأولئك هم المفلحون بارك الله فيك آية كفوجي إن في ذلك لآية لقوم ماذا لقوم يؤمنون آية نجي وازي نجي أكنا ولا نجي أدنتونا نجي من أجنان تندو يا مبقان àmì ìyá ìrè tí màkíkò kò lórí ewu kọ́ṣẹ́kìdé ara rẹ̀ àmì káàkiri tí tí màkíkò kò lórí kọ́ṣẹ́kìdé ara rẹ̀ òtọ́ nàkìdé ara rẹ̀ ètí màkíkò kò lórí ara rẹ̀ ndutɔ na ŋitse ŋa be ya le kawo min yok minu ŋu ma di ma ɛni ŋɔ jɔ ŋu ke ma ɛni ma tɛ dago ma kula kpali bɔ yɔ ma ŋɔnu jɔ le ŋɔ le yi dɛ yi adu kɔla ŋu ma yo ala wa ŋɔ ti kɛ ko ye o ma na ɔjɔ ka di yue ka ŋgo ka yɛ ni o ma yɛ ha ilẹ̀ ya shede uvugi neema ngwele tubugi neema e sura kakota kawe sure e sura abayo hii ye ni la ayatin liqaumin yu'minun aya ngiche kiakono la mani ngumbo yata abegi adi imani womande amadi imani netia kikokolo endoga nilikaudo etia kikokolo endoga do wa bekeli ko wuke ne oba emani imani amajana akɔyɛ yɛgbɛ kaka ma kɛse ani ama atɛ ŋa bɔ bubulɛ na mbe yɛ hiri ma la konyɔ wa ma konyɔ ago amɔ ma aba yɔ yɛ ma konyɔ ha amɔ tegini ma dɔ ka tɔ yɛ ogo ɛnɛ eti ɛfi kpokolo ɛdi ogo bi ni imani ilé kɔla bɛ wɔ awɔ lɔpu mɛ kuma du bɛ wu yi mo ko nkɔ.

ẹ̀mdà kọ́ yọ́pa níbi ìrìnjẹ́ rí mẹ́rin wọ́n yọ́pa níbi ẹ̀rọ ìrìnjẹ́ rí ní mẹ́rin tọ́ mo rí ẹ̀yẹ ẹ̀dẹ̀ wá yé lànà ọ̀bẹ̀rẹ̀ mọ́ jẹ́ mà nídà ẹ̀mdà máa lórí ìdàkẹ́ pẹ̀pù màdótó yọ́pa níbi ìwé wú máa lẹ́nu ní màkà ẹ̀rẹ́rẹ̀ máa ga òrò amukoko kijalo jiji baji bake ramadani kitisa kitisa jale ile zibula bewu maduyo ko ya majale jibaje bare ewu ojojojo yidu kijale bewu mele adu jale de tebini tonna yahili na soko bewu po okoro ojo pa níbi adedomun ojeje kade obele mana then ayat 38 e suratu rum aw ya kanwa wa bo ja nabi muhammad yeni fa ati dhul qurba mutayiko atini kada bibaya la dala dala فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله

dáwí báńkì kẹ́kọ̀ọ́ kọ́pù fẹ́ bá wù ti dúró òtì òtì òtì òtì òtì ọkọ́pù máa wù ti dúró akóyàrí àrègíyágíyá pé báńkì dáwó gbẹ̀ngà yíà kẹ́kẹ́ ní kò kó ìyàgbọ̀ ìjàmbá sọ̀ nálẹ̀ kẹ́kẹ́ ńlá yíà kì wá dága yá dága là kẹ́kẹ́ ńlá yíà kì dága là bẹ́ẹ̀ ń kà mú pọ̀ táyà. api lɛ soyabin lɛ ɔkpa lɛ daa kɛkɔɔ eyi odukolo yà gbàmù yà yà kpɛkɔ ɔyà owó fún akɔ yẹdu gbókété ɔjà bàtà wò adu ayi ɔjà bàtà wò wónú gbòdó ɔnà di di ɔrɔ wọn ma ma lu ele. ama sukɔlɔ yi le ma gbɔ kóòtù òtì yẹ ibo ma gbɔ kɔ ikɔ yɛlɛ masa la kì ma se atm ma nɛgba ni eyi ɔfisi ma yɔ gba kasi a ma gbɔ kɔ mamu du mamu ari owe e, akpoti du mamu du mamu du rɔti kpa mamu mamu nɛgba mamu du rɔti kpa mamu mamu nɛgba mamu du rɔti kpa ɔbɛlɛ ma pilu yi kpa pim pim pim pim pim pim bɔndu lɔkɔ gidi o kadɔmɔ abɔ o nẹ mẹ́lẹ̀ lúmà dọ́mà tẹ́lẹ̀ ọkọ́ yóò ti ọkọ kìdẹ́ ìtẹ̀lẹ̀ ẹgbẹ̀ lóhun yìí yìí kí mú dùgbà yá màmá lélẹ̀ àmú kékeré àtẹ́nẹ̀ àmú kékeré yóò àmásọ́gbàun àmú bàtà ohun ìwọ́ gbọ́ kó yìí sí kìmdọ̀ ọ́fíìsì máa gbọ́ fẹ́lẹ̀ kó dáwó yẹ ní látẹ́gbọ́ ogun kọ́ bàtà gbogbo ọkọ́ kì àtọ́mù ayẹyẹ kì ní àdúwà ọ̀dọ́ yéé ni wẹ́kẹ̀ yé pàlùkùrà ni wẹ́ bó yà níbi muhammadu fa'áti zelkurba ṣakọ́hù àmì huwa nánà nánà àmì náà bàtà ìhùwé ìbí ànánà ó jà tẹ́ ọwọ́ yíyẹ ọwọ́ yà náwẹ́ ọba tọkọ wee wẹ́kẹ̀tẹ̀ ti dábàá kẹ́ẹ̀ka ilẹ̀ wẹ́kẹ̀tẹ̀ wùwù ń oṣù tí àmà ọjọ́ mú ọjọ mà ń ọdún máa ń kọ́ yìí yóò pé ma lẹ́mẹ́ ma dùn ẹni yàtọ̀ gágbẹ̀bì abájọ yìí ọdún tó yéwẹ̀ náà náà bì kẹ́ ìdéríga wà ń gbé ọkọ́ kẹrí ayé ẹ̀kẹta yàn kẹ mọ́mà kẹun dún gbé ọkọ́ rẹ̀ ní yá má bí àmà wà ń lẹ́lẹ́ wọ́n ma yà tẹ́ ẹ̀gìdẹ́ yìí ọ̀gá ìrọ̀bàtọ̀ ọ̀gá mọ́tọ́ ti kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀wọ̀n ìbọ́ndùlù méjì kọ́hún yín self-contained ẹ̀mà kẹ́hún dúpẹ́ pé àríṣìkì ẹ̀tán àríṣìkì ọkọ́ ẹ̀tọ́ ojúgbòlówó ẹ̀ wá wà bán. ọmọ yẹn àtẹ́ ẹlẹ́mú yíwò ìyàrí ọ̀kẹ́ òun ẹ̀kọ́ èyí ẹ̀rọ ẹ̀ ti tán nípa ṣe wẹ̀dá èyí mà tún dú ìṣínú yẹ èyí ó bẹ́ẹ̀ òun ìwà n'òhun yàlùtẹ́ yàtọ̀ bàtàbùdú a yàyẹ́ mọ́ ọ́n gọ́kọ́ yẹ lẹ́yìn ohun máa yà yán ajá ní ọmọ ẹbí akálùkà ọ̀hún àdáyé mẹ́kálùkà gbogbo tágo méjì òdù wọ́gọ́ mẹ́wọ́ gbogbo tágo méjì òdù awẹ́rẹ́ tí wọ́n yẹ kìdẹ́ wọ́n tọ́gbẹ́ mú pẹ́hùn dùn pé àríjìkí ẹ̀hùn ẹ̀nà ikóhun yẹn sọ̀bàtàwọn ẹ̀sọ̀bàtàwọn oṣooṣì orí olùbọ́ dúkì yí ewò míjọ yí ewò dúkàrí ó nà mú náà dáyánà orí olùbọ́ gbégbò àdàjá àgbà òríyà wẹ̀ dáyánà yìí ẹnẹ́kì dáyánà ẹgbà nílẹ̀ àdáyájọ ìfú gbanẹ̀gbanẹ̀ Àti ìkètò olóòrùn bọ́ ìjẹ́ ẹnẹ́gẹ́ tá a tẹ́ nìyí bọ̀tù gbógi ní ráìtì ọkọ́lẹ̀kọ́ lọ́dún wẹ́ẹ̀ bá màtẹ́ nánà ọjọ́ ẹ̀ tẹ́kìtì ọjọ́ àmì ewu wa nánà nánà masalasi ọjọ́ kẹ́yìn àtọ̀wọ̀ eré àbó búlùbúlù kà madawi masalasi amaki ama maki masalasi ẹ̀wọ̀n èkì yìí masalasi ìwé ni pọ̀ òwe màmá nẹ̀ madake ma pọ̀ òwe màmá nẹ̀ tó dẹ́hùn mọ́sálásí ṣe ti wá a ń rẹ̀ mọ́sálásí ṣe ti wá ẹnẹ̀gidẹ́ ìṣẹ́nkì mọ́dà dúkìá ni mami rock carpet yóò mẹ́mẹ́lẹ̀ outstanding yóò mẹ́mẹ́lẹ̀ kí ọkọ̀hún kí sponsor máa ń ká bá nẹ̀mẹ́yìn mọ́sálásí papọ̀ imi màtẹ́hùn dúkìá ọkọ̀hún òun dẹ́rì mọ́sálásí ó pọ̀ wéwù yá náà ọ̀ọ́dáa anana ìṣe ànọ́kọ́ ìṣe ní ọdún mọ́ masalasi gbòkè àti ọjọ́ ti wá ń pọ̀ wọ́n yà nẹ́kù yín dáná ẹnẹ́kàmú ká mọ́ ń pọ̀ ọ̀hún ká ná dájá ní masalasi medina imam maliki mọ́ ń kó ìmọ́ kó rọ dámẹ́jọ́ ẹ̀ kó rọ́dún ẹjọ́ ẹ̀ masalasi máa yàn níbi ìṣùpò ẹ̀yẹn ní àwọ̀ àwa kọ̀ntribútà àti alẹ́ kíjà ní kí fẹ́kẹ́ nẹ́dúkìdò fẹ́ yàn kó yín ukporo ọ̀gá nẹ́kọ́ yí ẹ̀dá wọláyé àmà nánà ẹ̀bọ̀ ṣùgbọ́n kì ṣẹ̀rí alùlẹ̀ fi fẹ̀yìdù na ọmọ bẹ́bà nídé o máa já tákẹ́ gbùkọ̀ ọmọ lẹ́bí takuma wọn táàkì má dẹ̀ wà á ti zulkùrùbá hákọ̀ọ́ ayé ìṣẹ̀ nínú agbádá ìṣẹ̀ nínú bìtìbìtìbìtì iya same huwa ke te ne ga ba ti skulu ma connect ma unte ku ta tek ma ko ya te atodu wa lola eh ta mo ke ma wa e ka yo me i o ke ku pula wa e ka mo ke ke le to tu be le ke ten mo je ni wal miskin pa me no bata ki mo to be be le me ki mo di e o me udu ma wo ji no ko ke

iná ń fi àti ẹ̀bà kó ń tọ́ ya ìkàtẹ́ ẹni ẹ̀yìn náà rìsìkì ọjọ́ máa bọ̀ òyọ̀ lọ́pọ̀ ń kóyán ọwọ́ kídejú tẹ́má kí fúlapá mà kí wọn má wọn lè kàdó yé ma wẹ̀mí sí ìpámẹ́nà ọba wo wọn tún bẹ́ẹ̀ lẹ́kẹ́tẹ́ ọ̀nà àwọn ti kìlà ńlẹ̀ wa èrò mẹ́fà mọ́tò wàkànyà mẹ́fà lílùgbò kì á dojú tì ń wà nù yẹun wẹ̀tẹ̀ nọ́fíìsì kí ìyẹn ìkúgbó iná abájọ yìí kẹ̀nìkẹ́ sọ́ọ̀bù ma àyà kura ni yẹn ni mamudu bọ́lá dunu wẹ̀kẹ̀ tí a nana kẹ̀ nárìsì kì mamudu ma dunu yìí. oye kura ni kàn wá tẹ́ dẹ̀ ìyẹn ìyẹn àti àkínní karató aṣakọ́sẹ́ ẹn kì kura ni kà á ni àti má ni ŋàdúgbò ni ń gbé kọ́ gbé kúkọ́ ọmọ akí kurani tí a la akẹwàrí yà ní kurani mẹ ẹnkọ yóò àti nínú ẹ kurani tí gba kọdà tí déwò kakọ jẹkọ èwò kadò sí kọlọ ìjìdé ìjẹnẹ ìwúni sẹbi ìlì fún akẹmí ẹnẹ ọlẹ yọnà mẹbi pásítọ ká pásítọ oyin ṣe òun ìdáàlà lè kírọ́sì ń rotọ́ ọ̀hún rotọ́ la mọ́tò ń kílẹ̀jì jẹ́ kọ́lọ́mọ́yán la mọ́tò ń kílẹ̀jì jẹ́ ti plate number wí kìyà ìhẹ́yìn ní ọjà mẹ́ òwe máa lẹ̀ ní kẹ̀dúgbọ́lẹ́ ùdúhùn dójú mẹ́ èyí ẹ̀yìn mọ́ ẹnẹlẹ́ ìhẹ́yìn kìkẹrẹ̀ fún mọ́tò ẹnẹlẹ́ ẹ́ alùkìyà lè mẹ́mẹ́nẹlẹ́ gbàdúrù is accident yìí náà edu ti hospital ọ̀nà ìgbọ́yún ẹni lọ ayàkùnrin ni ẹ màmú dùndùn ní mo yìí ìyàtọ̀kù tí a tó dé ọlọ́run ìṣe kí má tí a kó dé lẹ́yìn tá a ti àwọn àbáyọ ẹ̀ta kì lálẹ́ ìwò mẹ́kẹ̀ yá yìí ní màmú dùndùn ní ẹ̀kẹ́ ní mánu yìí kẹ̀nà rìsíkì ẹ àkọmọdé tí wọ́n dùn jẹun ẹ̀yàn ń jẹ abẹ́ ẹ̀lẹ́kẹ́ kó yí kóhun kí pé mi tún yàn án lọ́ ẹ̀bọ́ ìbọ̀kìyàn kẹrẹ̀ bábo ùdúmì ṣe wọn lọ́dún ní òyìn udu udu yoyo ojo mu du ma du mu du no wa yi temi ke te ngaya iden e ngon le te wi suratu al isra ojo ni wa ati dhil qurba haqqahu wa bin as-sabili wa la tubadhir tabdhira وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين إن المبذرين كانوا إخوان الشياطين نعم وكان الشيطان لربه كفورا الله يعني وآت ذي القربى حقه من السبيل أه مموك بما ما يفو عنك يا إيكا أغلق يانو ولنوكا yẹni wọn lẹ́tọ̀ bẹ́sẹ̀rẹ̀ tẹ̀fẹ̀sí rọ̀ mẹ́ kọ́kọ́ sí ẹ̀ pàbíẹ́ sí pùtùpùtù lọ́nà múnẹ̀ inalmu bẹ́sẹ̀ rína a ma kọ́kọ́ bí ẹ̀ngà máa kiri inalmu bẹ́sẹ̀ rína a ma lọ́tẹ́ ẹ̀ngà múnẹ̀ mọ́ inalmu bẹ́sẹ̀ rína a ma kọ́kọ́ bí ẹ̀ngà máa kọ́kọ́ lọ́pàá máa tata alùpọ̀ kọ́kọ́ a ma yọkọ́ adọ̀kọ́ ń yọkọ́ dùtẹ́kẹ́ ti bá ti dé. kanu ikwanu shayatin amo maya mi bilio la mbele si oyo ki mana rejo do wa ngoy mi gi de ko yoe ni arji ki ko yodu mume me malanga ne humene ne ba me no bata ba me ne le yona me mu mama mu mama man ma si si men ma tu bo yane me mi ma tin ma ta religion ni me pa ma to keten ese vuma kuma lo ẹbọ lọ ẹbọ la ọdúnmà dójí mẹ ẹwọn yọ katọgbọ yọ lálẹ zálẹka. zálẹka xọyìrú nílẹ̀bí iná yorì dùnà wọ́jẹ̀ hàwọ́. zálẹka ìdọ̀kọlọ̀ ọ̀nàgbọ̀n àtúrí akéde yìí kẹ́nìkì gbọ́ lálẹ́ kẹ́mọ́kọ́ ìdúró ọ̀nà lẹ́ ńàmì nánẹ̀ amẹ́nà ọba amene ole yona khairun ila wanyo tulewa lilladhina yuriduna jannata ko ngubo ya tena liyana eh ngubo ya tena ngubo bunate a a lilladhina yuriduna wajha Allah ngube ya tena ile yoyo koyo kwizmine ile koyo nya chubegi mokodulo na eba itabale chechola liyana nani mige lèlèdínà yùrìdúnà wàjá lọ́ bí i àtẹ́nà iléyú iléyú èyàn kọ́ yọ́ wọ ulẹ́ ìkà wéèkì dọ́kọ́ lọ́nà kìdẹ́ ìhúmù ìmọ́pìlẹ̀ òun àmàtù bí màánù gboyí lọ yọ́ náà ó jẹ́jẹ́ káde hàn bẹ́ẹ̀ ya chukọlọ lebo ya gwa ya ya sọ bàtà ya sọ ma mà ọlama ńọ́ ọlama ọ̀và lebo àwọn ọlama anana ma chukọlọ ń ẹjọ́ anana ẹ̀ àdágò ya náà káàdù ya gbé kọ̀kiri ya gwa ya kọ̀ ma ama gboda bene akengo batango dungo le chukwa kejo nana idani ele jengana na dobulo kodwe amana nangu banana ele egwo uzo ji amana nana me ja chukolo mamu ye udwa le ye ukete wo ya ngadwa imota ya jitano ngo gwa ju ye ngide eju korume gwo ìyàtọ̀ sìkápá ìyàtọ̀ yàgbó ìyàtọ̀ ọ̀tẹ̀wà ìyàtọ̀ àtọ̀ yẹ dúkì náà àbàbẹ̀ kí ya lẹ̀lẹ̀kì náà àmì ní yóò àkẹ́nọ̀gẹ́lẹ̀ yà yà àkẹ́nẹ̀ nẹ̀nẹ̀ kí já kẹtọ̀ wọn lẹ́dúkọ̀ òkè rọ̀mọ̀ ọ̀rọ̀ iná àmà àríkẹ́ yọ ọ̀nà yìí wà ní ẹ̀yẹnẹ̀ náà wọ́dẹ̀ òun yẹ ẹnẹ̀kì yẹ tẹ́ta lo pure water máa yìí àyẹ̀pamẹ́ ọ̀dọ̀bẹ̀

anyákàmẹ́lẹ́ ọ́fẹ́lẹ́ tó lókè ní anyákàmẹ́lẹ́ amẹ́jú mọ́tẹ́lẹ́ ti amẹ́ àmàmọ́dọ̀lẹ́ àti security amẹ́sọ̀kùn àmpọ̀lísì àṣọkùn gbẹ́gbà wọn hàn nínú mọ́tẹ́lẹ́gẹ̀ agbátọkọ́lẹ̀ kìdé òun ìṣẹ́ṣẹ́ gbogbo gbẹ́bí ẹ̀yẹ lẹ́mọ̀ àwọn ọlọ́mọ àwọn ọ̀dá àbí parí àwọn tí a máa tọ̀kà fún lábájú ọ̀tákà wọn láti parí lọ́nà ojú kí mú àgbàdo òfé òun tẹ́ seven hundred kì máa ra ọ̀bọ̀ ìdú ma ọ̀fà lẹ́bọ̀ ọlọ́mọ nínú ngóyè mọ̀ gbẹ́bà ń yá tẹ́nu ọjọ́ mẹ́ta máa nìkan yá kó àná lójú kọ́lọ́ mà sí overdose mà overwhelmed ọ̀la máa pẹ́ pàlẹ́ ẹjọ́ aná náà yìí dàgà nìyí kìnnú mọ́tò lẹ́jú mu adágò yìí tó dábàá lẹ́mí bẹ̀ mà dọ̀gbàtà wọn lamẹ́ tó dẹ́ mà nánà. tọ́jọ́ lè kọ́ ọ̀la tẹ́bi mẹ́ wàá ti zolukọ́rọ̀ bá ẹ̀kọ́ wọn sẹ́dí. والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله أولئك هم المفلحون الله ان كان مانانا وما أوتيتم وما آتيتم من ربا ينبو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المفلحون bọ́gẹ́lé ìjọ yìí àmẹ́mọ́dó màádọ́mà àmì capitalist àmì communist magbao kaya yaka boki hadi live in capitalism communism Allah yani wa ma ataitum min riba liyarbu fi amwali an-nas fala yarbu 'inda Allah eyo bidu kama oyo madogbata ke yo kiyan bi lona muna neba wallahi o la gbaji ene kima oyo man umbe bojini lo hele ma rabu ko sa dinu oyo ẹgbẹ́ nǹkan ka kà wọn àyà yìí àbókì ọkọ́ elewí ní mánẹ̀dù tàmú yí kọ́ bank mọ́mọ́kọ́dá nínú bank mani share holder torí kọ́kọ́ ma maná mẹ́ngà múnẹ̀ ẹgbà ká yá dá ẹgbà kó ṣe é lo dáadẹ̀ kẹgbà ká yé ẹ́ eh? Takoko, takọ́kọ́ abẹ́mọ́mdá sí bank, people's bank or community bank Eka, ẹ̀ka ẹ̀yà mẹ́gẹ̀ẹ́nẹ́ òṣẹ́ lo ǹdí oṣù mẹ́lẹ̀ ìṣe 50,000 ìyẹn mẹ́ onúkẹ̀ẹ́yà dọ́wọ́kẹ́mọ́dé 100,000 ṣayá ẹ̀mẹ́gẹ̀ẹ́nẹ́mí 100,000 ìyẹn nẹ́dúnyá ìṣàtẹ́kà sátẹ́mẹ́rìjì onúkẹ̀ẹ́dú dàbíyá ìṣàbáyé amàdúdọ̀ kọ́gẹ́lẹ̀ ribako rìbákó tọ́ àmì rìbáyìn rìbá ti stage by stage tó lẹ́wọ̀n ọjọ́ dé stop àmàdọ́ òyìnbó ìpàlò ìkùránì ààyè gidẹ́ ṣayẹ yóò dúdú kí wọ́n ní ojú rìbá agbegide ogeno imdani ewani ngaya kurani wana bajoi imamde kwagwelo gogi adokonga manyo kurumi ama adokonga manyo kurumi egi alule jamani ewa bajoi jamanyaja mamoko madunyaja ochuka ojiriba nesiru imudo ochuka ilonubi awanude imudo ochumeji ilonude imudo jumeta iligiana wanode sogene lene to umbe waiko janga mango se yomi abeki jumoto hetene kele ela kenyane moto taxi eliana naka ohun retailer nje entrepreneur anya je le nje ohun yegi lo moto eme di machine okada ohun ẹ̀tẹ́lẹ̀ máàlì màtínì ojí 70,000 ohun anya láwọn ojí haya pọ̀sẹ́sì onúkẹ̀yìn ara mú 10,000 10,000 oṣooṣù dú iye mìlẹ̀kú nàátọ̀ká àtàmìlẹ̀kú ẹ̀dẹ̀ rẹ̀pọ̀tì ilẹ̀ wẹ́dẹ́ oṣù náà ju ẹ̀ná di 10,000 wa 10,000 lẹ́ẹ̀dẹ́ ra gbogbo ojí màtínì máàlà 70,000 gidẹ́yì onúkẹ̀yìn ara mú yàtì 120,000 takuma àwọn jẹ́ wọ́n lé làwọn òye ayá pọ̀tẹ́sì kìdẹ́ ìṣẹ́ àkíjẹ́ mọ̀ àwọn tó ní ṣe yóò mi ẹ̀ẹ́ta wọ́n lẹ́nu aláwọ̀ yẹ́ ni wọ́n máa àtẹ́tùn kó wọ́n máa àtẹ́tùn mi rìbà ọkọ̀ kùmẹ̀ẹ́dùnrán mọ́nẹ̀ kùmẹ̀ẹ́dùnrán mọ́nẹ̀ lugbangi riba liyarbu kokomeki nawo fi amwali nas iya rizika mune ma kawo mekli leole kama agoke atakuma meche domo fala yarbu inda allah okomele ba nawo me gwojono godan yamhaqullahu riba wa yurbi sadaqat ojo mal barka gobi okodu kisoko ribate asi riba koyi kokon lafiyan iya yàbàní ọkọ̀hùn kí akóyí gbóhùn láàáfíà ní amọ́kọ́hùn àmọ̀nẹ̀dìlẹ̀ náà àti lápọ́bà ìkòyí láàáfíà ní tẹ́nẹ̀kì ọmọkọ́ lọ́nà rìbá tẹ́nẹ̀kì mẹ́yì tẹ́dẹ́kò títàlàmà ẹ̀bọ̀ gọ́lama ọ̀pàkó màmá àkóyí láàáfíà tí mọ́tò ń ẹgbà òtítà làǹbà kí rímù màrí mọ́tò màrí pé ọ̀bùn gbọ́dà yìí láyà rọ̀bù ríndà lọ ìyá ńárí jìkì mẹ́ànà ogbọ̀ yọ́nà ìmúdàmúdà tẹ̀kọ́ múnẹ̀ mẹ́dínì kúmẹ́sẹ́ bá wọ́n ma àdéhùn mi zẹ̀kẹ́ẹ̀tì ọkọ̀ zẹ̀ka mẹ́olù ọkọ̀ mẹ́mí zẹ̀ka mẹ́mú pẹ́ yọ yọ́dún mẹ́dì zẹ̀ka lẹ́kọ́ nbegi amakwụla dị na ịṅa ma agbọk ma adịze ka leteghị nini ma nọkọ lewu zeka do abudo abudo mami zeka ledo tụrụ idu na waje alọ metene eyo ọyọ metene mere eyo enyo kpọyọ kọyọ gide eyo enyo gome tak ma edi zeka kwenye ariziki me fọ ule ika humul mu ekun abele ọjọ ọkọ ma na ọwọ ma abelan Allah wa multiply arziki mangoma aya hidu kichokowane mekona ribaja kojoka eletivi suratu ali imran aya 130 something Allah yani la ta'kulu riba adhafan mudha'afatan يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون èmi yìí dẹ́yìn ọjọ́ mú tẹ́júgẹ́dẹ́ ń àmì businessman àmì capitalist àmì communist àmì money kuma o amate ne kuma establish company yon amunen mate ne kuma bi factories yon kamune ki wa chukolon e o man te do ko na magu te kamune ki wa me ya kama ile nongoma mamda tibanki e jamana nabi muhammadu ibogi cha jolalile momo kole dunga mune le ilé kò ìdúgba máa dó àbí oṣù ká dẹ̀ ìrẹ́ àyìn kẹrẹ̀bú má kì wọ́n lè wó oṣù ká dú ilé lẹ́wọ́n ọdọ́bù ìrẹ́ àyàn múná ya màmá wọn dọ́ ní ilé dé nánà nánà nánà nánà ìmọ̀ tẹ̀tẹ̀ ọkọ̀lẹ̀ aláwo má discourage látàkùlù rìbà ọ̀bọ̀ ẹ̀fán mẹ́kùnmẹ́jọ kọ́ ilé

kọ́kọ́ nàìjíríà kì nàìjíríà mú dọ́ ọmẹ ọmẹ ọmẹ ọmẹ ọmẹ tákàbàṣà ó yọ rẹ̀ nàìjíríà mú dádú tọdú rìbá àbọ̀ ẹ́fàn mọ̀bọ̀ ẹ́fàtàn èyí pàṣẹ ṣe tákàyà ìwọ́n ni yóò dúdú ọjọ́ ọmọ stop ilẹ̀ rìbá nùgbọ̀nùgbọ̀ ti haram ọjọ́ kan ìmúdà ọmọ discourage èmi ọjọ́ kàwọn máa kí yẹn arìsìkì mẹ́na ó lẹ́tí ní kárìsìkì mẹ́ kí iná ọkọ́ àmọ́tọ́ yà mẹ́jà tí òun àmẹ́ àkọ́nà ayọ́lẹ̀ òun àgbà ní tàbáyì àbọ̀ wọ́n rákà náà kọ́ bísínẹ̀sì ní five hundred million yìí wọ́n mú tí àkáǹtì yìí ilé yẹ lẹ́ ilé náà ń nígbà tí ní tudogala amedo jida mako ki business iga through tawyo we dis me discourage wama ataytum min riba liyarbu fi amwali nas la yarbu inda Allah wama ataytum min zakati liyarbu fi amwali nas fa ulaika humul muflihun mene yomi meche ngamo na gena bog madumoto amengone ma oko work no work no work no ngamone e ama onwe cha se kweva kwe wa to pa to ko kwe na unu e je ta ko ndu mo to ru ru mo mo ko ya mo ki ye na ye ko ta na ye ko mo ko le ma jo ni i ma jo ma wa itra su wa ku i tra se wa ku le abafan mudha'afatan wa kada ta ko ne ki interesting e wa ku no ari ke na na wo e go ka ta ko ne je mo ne le ọjọ́ àkáríjìkì ẹ̀nà wọn mẹ́bí interest ní wọ́n mọ́ ní fọ́látàkùlù rí bá ọbọ̀ ẹgbẹ̀n mọ̀bọ̀ ẹgbẹ̀n wọ́tẹ́kùlá aláẹ́lẹ́kọ́ àmàyà méjì ọgbẹ̀lẹ̀ ọjọ́ náà discourage máa ya step hooker step yìí yóò dodo mẹ́nà tẹ̀kọ̀ mẹ́sẹ̀ wọ́n mọ̀ ní ẹ̀kì rí bá mẹ́bí wọn mẹ́mọ́kọ́ mọ̀ ní ọmọdé làwọn mẹ́nu mẹ́ndékè dìzẹ̀ káwọn máa ẹnẹ̀kì àdìsẹ̀ kọ́ yọ́ rìsìkì náà ayé sọ́rọ̀tọ̀ ali mọ́ránà eh, ya kàkí ní hìhì látàkùlù ríbà àbọ̀ ẹfọ̀t méjì ríbà ní màkàdọ́mọ̀ yìí ẹ ma hàn náà mọ́ kùsùmí na mi 100,000 lówó nà kìmí 30,000 ìgbègì ayá yín oṣù ya taki kìmí 30,000 thousand ilẹ̀ jẹni tán tan ilẹ̀ dọ́gbọ̀ àmọ́ lòtítà láwọn wa ngojoni alẹ́zínà yẹ ẹkùlù na ríbà الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس نعم ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا نعم وأحل الله البيع وحرم الربا نعم فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف نعم فله ما سلف وأمره إلى الله نعم ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله يمحق الله الربا ويؤتي الصدقات نعم والله لا يحب كل كفار أثيم الله أكبر أي أي أيوتي تلاقي وقل الربا ده àmàyàdá bẹ́ẹ̀ lẹ̀ kúkọlà wẹ́dọ̀ wẹ́dọ̀ wẹ́dọ̀ yóò yọ́ nkọlà yá gbógá gbógá gbógá ìwà gbogbo aláwẹ̀ ẹ̀nà tẹ́ kì í wá rọ̀ wọ́nù yíre bá àájìrì bá interest ẹnẹ̀gì anya gbàkidu yájá ẹnẹ̀gì anya gbàkidu lọ́tẹ́ ẹnẹ̀gì anya gbàkidu yókùrùmì ẹnẹ̀gì anya gbàkidu kí báńkì ẹnẹ̀gì anya gbàkidu kúyún tọ́sì ẹnẹ̀gì anya gbàkidu kúyún oyan shop ele láyẹ̀ kò múnà ma gba àdúkú yíò bọ́ọ̀lù oyan akúlùkẹ́ ma yíò bọ́ọ̀lù yìí ma gba sí business center yìí nanjabet kó ẹ̀ẹ́ ma gbèrè bá dúkú yìí alẹ́zínà ìkùlùnà rìbà àbókì dọ́kọ̀ rìbá ń mọ̀ nẹ̀kùnmá kí ló ń máa máa gbà á jẹ àti lápò agbọ̀kọ́wọ̀n àjẹ láyẹ̀ kú mú nà kwánà yóò nà máa yà kwánà dán ṣédé mà kwánà kọ́ gébìlì mọ́ kwánà ní ilá kàmá yẹ kó mú lẹ́zì yẹ tàkàbàtò ṣẹ̀tọ́nù mi nàlmẹ́t ṣédé ilé ìwé rìbá tánẹ̀ta torí wọn kuma yẹ bí wọn kuma yẹ dẹ bí anáwọn yẹ kó lónà ìnámàlbẹ́yìí ìnámàlbẹ́yìí á mísìlá rìbá àmàyùyà máa ti wá àzí wọn máa yà níbi wọn máa yí kura á ní wọn abámi àdúrà bẹ́ẹ̀yàn ní ìdẹrẹ zùzẹ́yàn ní ó nàgẹ́ ilẹ̀ yẹ Is it not the same? I mean, capitalist farm communist today. Ẹ̀wọ́n ga tó fi yóò káyà sábà ń mọ́ rẹ̀ ààrà mẹ́já kàkẹ́. Hmm. Ọdọ̀ yóò ìkẹ́ ẹgbà àṣàtẹ̀kọ̀ àmúni. Kẹ́ àmọ́kọ́ àmúnà adúlú mọ́tò. abamuna yana da jana Allah shi ta bale to dole ne ya di interest no to di interest le daga me ya roko ama menye ayara hii e that element the collateral security kaki jenna mele ame oko e rabola te ame moto ne ene ya te kamere je na ka ke je dan apa paso aba goji moti wa ko lai un e. mata ba mo wa ko lai ene ne ko ya la le de ene akiri ba yon ni allah kai ẹni kìkà tí yàn ní ọ̀là aláhùn ìbàkà ń wẹ̀ pàmẹ́ tọ́jọ́ kí máa nẹ̀rẹ́ jọ́dọ̀ wọ́n wá wọ́n máa àtẹ́ wọ́n máa sọ́yọ́ gidológun ilé mi rìbá takẹ́mdà yájá amọ́kọ́wọ́n ẹ̀tẹ́ ajá rìbá wọ́lùgbò yẹ̀wọ̀n òní mẹ́wọ́ ẹ alùgbọ́nà rìbá ilé ìbí àkànyà rìbá ọgbọ̀mẹ́ẹ̀tẹ́ wọ́nyánwójí àníbi èkì sọ wọ́n ní ìhò papò ìṣò nà kí sì zùnà fi yé fún ìyá àwọn alùgbọ́nà ẹbí ẹbí ẹ̀ ti dé ìrìbá dẹ̀ ọ̀là rìbá wọn yọ náà ká sọkọ́kínà ohun ẹ̀ka ọgbọ́n kì káyà ayé kàdé òun yé mi ọmọ àtẹ́tùmí zẹ̀kátìn فأولئك هُمُ المضعفون وَمَا أعطيتم من زَكَاةٍ تريدون وجه الله فأولئك هم المضعفون يمحق الله الربا ويربي الصدقات ọkọ̀ rìbá ọkọ̀ dúkì múdọ̀kọ̀ rìbá kẹ́nà mẹ́yà náà establish business ọlọ́mọ̀rìsì kí gbọ́bọ̀ ọ̀tẹ́ yàbá sadaka ko ne muda du sadaka yi kekele yi mejo yi maino ole du ko ne du yurbi bay mudifun kalimatan mutaradifat ami wadi meji minin ma je mero la ma yi zo kan sada bi o titalo la rebo jo ni inna la la yubu agújìjà káàfìrí àti ìmìnà rọ́ọ̀kẹ̀dọ̀ sí léèrè ọjọ́ bọ̀ méjọ nílẹ́nu ẹ̀hùn náà là káàfìrí bá gújìjà rọ́ọ̀kẹ̀dọ̀ sí léèrè ọjọ́ ọ̀làrìbá ayìrìbá mámẹ́jú jẹ́ ní mọ̀fẹ́ káàfìrí atọ́yọ̀ ọ̀làrìbá mámẹ́yé tọ́yọ̀ ọ̀làrìbá náà mámẹ́yé bí ọmọ àyàn náà jẹun ẹ̀rẹ̀ tọmọkúná ṣùwà gbànú ìṣùwà dúnú ẹ̀sábà mọ́mọ́ rẹ̀ ẹ̀rọ ayá tọ́yọ̀ ọ̀lọ́kọ́ rìbá e atako na ngano go ya ti ana logo ni ngo la ngo ka ngo de gogo ne lo ngo na ngo gwa ye una yo wa ne ka ma ka ka ka wona wona una ngo do le kafari na afimi ojo bo nge yo ene len ile bi duki lo la riba do ine duki yo gbonu balu balu le wi ti ohun wa yan ti nàìjíríà bẹ̀ẹ̀ ta tọ̀ ṣáṣá nye gbɔkɔ riba ŋdidi na dzakɛ titɛ ŋdidi dzɛnɛrɛtɔ ŋdidi li li mi kɔdzɔ ɔdzɔ kita nɛnɛ bi wa magba amadɔ dzɔ rafi iye gbɔ wa emi ŋa ŋda le kaleke ɔdzɔ kita atɔmɔ gbɔdzɔ mu ne.